kí ni àìsàn measles kí ló jẹ́ gan. ẹ ṣeun gan fún ìbéèrè náà um, àìsàn olóde ó jẹ́ àìsàn tí kòkòrò tí a pè ní virus ní èdè òyìnbó máa ń fà orúkọ virus yẹn ni rubella virus so virus yìí ó ní kòkòrò tó ń fa àìsàn olóde nǹkan tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí ó máa ń bá ibi tí ó ń gbé èémí jáde jà nǹkan tó ń bí pipe ká sọ pé nǹkan jẹ́ bí pipe like a wind pipe tó ń gbé èmi jáde nínú wa ibi tó máa ń bájà nìyẹn that's the respiratory tract so tó bá ti bájà tó bá ti débẹ̀ ṣẹ́rí àìsàn olóde yìí a lè rí kó nínú afẹ́fẹ́ a lè rí kó nípa ìfarakó ẹni àbí ìsúnmọ́ ẹni tó bá ní ẹ̀jẹ̀ tí ń gbé mi sáré Ah, ẹ má bínú olóòtú. etí ń gbé mi sáré. ó jẹ́ àìsàn kan pàtàkì tó máa ń affect ibi tí eh, èémí ń gbà bẹ́ẹ̀ ni kẹ́tọ́dẹ̀ èmi náà ti sọ fún wọn wípé àrùn measles ó jẹ́ àìsàn kan gbòógì tó máa ń affect ibi tí èémí ń gbà bẹ́ẹ̀ nǹkan tó kàn máa ń tó máa ń dàbí pé kò fẹ́ yé mi bẹ̀ ni wípé báwo ni àìsàn tí ó ń affect ibi tí èémí ń gbà báwo ló ṣe jẹ́ nǹkan tí èèyàn ń eh, ratches lára tára ń gbóná bẹ́ẹ̀ ibi tí ẹ sọ̀rọ̀ déhùn ta máa ń sọ̀rọ̀ wípé àrùn olóde àrùn measles èyí kì í ṣe àrùn olóde nìkan ló máa ń jẹ́ kí ratches máa wà ní ara èèyàn hmm. yàtọ̀ sí pé ratches wà lára èèyàn kí ni àwọn àmì mìíràn tíyàn tún máa máa rí tó fi máa mọ̀ wípé ó dàbí pé ah, àrùn measles ń bá ẹni yìí àbí ọmọ yìí jà ẹ ara àwọn nǹkan tí àmì tí a máa rí tí àwọn oníyìnbó ń pè ní cardinal signs torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àrùn tó bá ń ṣe wá ló máa ń fa ibà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so táwọn ibà ti rí bà malaria ni ẹ̀fọn ti jẹ mọ́ mi gbogbo most gbogbo a lot of them àrùn ló máa ń níbà most of them so ara nǹkan tí a máa pè pé olóde gbogbo ló ń ṣe ọmọ ẹni pé nǹkan tó máa kọ́kọ́ ní pàtó ni pé ẹni ẹ máa ní ibà àmọ́ ibà yìí ó máa jẹ́ èyí tó yẹ pé tẹ bá fi ẹ̀rọ ta fi ń mọ bí ara ṣe gbóná sí àbí bí ó ṣe tutù tẹ bá fi sí ara mọ yẹn á tó bí forty degrees celsius tọmọ yẹn máa ní. instead of thirty six point five or thirty seven. yes the normal is thirty six point two to thirty seven point two degrees celsius ọmọ yẹn máa ní tó forty degrees celsius tẹ bá fi ẹ̀rọ yẹn chẹ́ẹ̀kì temperature ara ọmọ yẹn bá ṣe gbóná sí then ibà yìí ó máa wáyé nígbà tí ọmọ yẹn bá ti kó àrùn yìí ní ọjọ́ kẹwàá àbí ọjọ́ kejìlá tí àrùn yẹn ti wà lára ẹ̀ ni ibà yẹn máa tó wáyé ibà yẹn dẹ̀ ni ó máa wà lára ọmọ yẹn fún bí ọjọ́ mẹ́rin ata máa gbóná tọ́mọ yẹn ṣáà máa gbóná ṣáá lẹ́yìn ibà yìí ọmọ yẹn lè ní nǹkan tí à ń pè ní kí imú máa ṣomi that's kata or rhinitis in English imú ẹ̀ máa máa ṣomi ṣòro ṣòro á máa ṣomi ojú ẹ̀ á máa pọ́n á dàbí pé nǹkan ogun lójú then kò ní lè gbójú sí iná á ní nǹkan tá à ń pè ní photophobia or light sensitivity kò ní lè gbé iná sí ojú eh, kò ní lè gbé iná sí kò ní lè gbójú sí ibi tí iná bá wà yes after ma gbójú sá kúrò ń bẹ̀ because ó hmm. ń affect ó ń affect ọmọ yẹn then lẹ́yìn eléyìí ọmọ yẹn náà ó tún lè ní kó má lè ṣeré kó má lè gbẹgbẹ mu bẹ́ẹ̀ yẹn tó because ẹni tó ti níbà tí mú ẹ̀ ń ṣomi tó ń báwọn lè ṣe fẹ́ kó tójú ẹ̀ pọ́n. tí rachis dẹ̀ wà ní gbogbo ara yes rachis yẹn dẹ̀ ní tẹ̀ ń sọ yìí rachis yẹn it only comes nígbà tí ṣẹ́rí nígbà tí ibà bá ti wà ń bẹ̀ hmm. tí imú ẹ̀ ti ń ṣomi tójú ẹ̀ ti ń pọ́n rashes yẹn máa ń wá then before the rashes come kó tó di pé rashes yẹn máa wá ó ní nǹkan tá à ń pè ní coplic spot ní èdè òyìnbó ẹ spot yẹn máa rí nínú àárín ẹ̀rẹ̀kẹ́ ọmọ yẹn ló máa wà nínú ó máa dàbí white patches white díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bá á wà láàárín ẹ̀kẹ́ ọmọ yẹn òun là ń pè ní coplic spot yẹn ló máa kọ́kọ́ yọ after that coplic spot ọmọ yẹn bá lanu ẹ máa rí ń bẹ̀ white patches báyẹn ni lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ ló máa wà after that one ni rashes yìí máa wá yọ then rashes yìí gan tá à ń sọ yìí kò kí ń dédé bo gbogbo ara ọmọ àwọn olóyìnbó mi sọ pé àwọn atúmọ̀ mi tán ní ìmọ̀ tán ní òye wọn ni pé etí ló ti ń bẹ̀rẹ̀ àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé láti orí dé ọ̀run láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi tẹ́sí bá kọ́kọ́ rí ni lára ọmọ yẹn lẹ́yìn ibà yẹn máa mọ̀ pé no olóde ló ń ṣe ọmọ yìí lẹ́yìn ìgbẹ̀ yẹn lẹ́yìn bí ọjọ́ bíi mẹ́rin sí márùn-ún gbogbo rashes tá so that's ó sùn yìí á wá lọ sí gbogbo ara ẹ̀ pátá. àmọ́ àwọn èèyàn believe pé tí ìbà tiẹ̀ tí rashes yẹn ò bá ì bọ́ síta òun ni ara máa ma la la la pé níwọ̀n ìgbà tí rashes yẹn bá ti bọ́ síta ìgbóná yẹn máa dínkù àmọ́ kẹtọ́ wá bá mi yànnàná eléyìí a máa kọ́kọ́ délé agbára